بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا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 واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم وأنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل ولكم من جميع الذنوب فاستغفروه فتاتبوا من الذنوب كما لا ذنب له وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والله ọpẹ́ fún ọlá ọlọ́run ajá ọba èyí tí kò bèèrè kankan lọ́dọ̀ pẹ́ lọ sì fi wá nígbà kankan láì tọ́jú ọ̀dá fúnra rẹ̀ kò gbé wa jùlẹ̀ lásán ọlọ́wọ́ ọba yìí náà lọ́ba tí a fi ọpẹ́ fún pàápàá jùlọ jímọ̀ ní èyí tí ọba náà tó kádàrá ọbẹ̀mí àtẹ̀yìn láyé òsínú agbára wa bí ó àánú ọlọ́ ọba tí ó tún ọjọ́ òní nínú ọjọ́ tí ó máa bá wa lókè pẹ̀ ọlọ́wọ́ adúpẹ́ fún ọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ báyìí náà àbẹ̀ọ́ nínú mọ́sálá ìmájọ́ ọmọ ọmọ bá wa lókè ipa ẹ̀. bí a bá ń fi ọkàn tẹ̀lé ìbánisọ̀rọ̀ ọjọ́ jímọ̀ tí a mọ̀ sí kútùbà èyí tó kọjá adóòjẹ pẹ̀lú aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad látara ìṣe rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé. èyí tọ́jẹ́ sí wípé láwùjọ wa lónìí abùkátà sí ìpàtàkì ọmọ ìtọ́jú wọn ìmọ̀ wọn káwọn náà tó padà mọ̀ ìwọ̀ wa a gbọ́dọ̀ wa ti gbọ́dọ̀ fún wa káwọn náà tó mọ̀ wa àjúwa níwèé bí ànábi tí máa ṣe pẹ̀láwọn àwọn ọmọ ọmọ rẹ̀ rasul karimu sallallahu alaihi wa sallam nìkan tó nífẹ̀ẹ́ ọmọdé púpọ̀ ọmọ ń ṣe àkóléyà wọn ọmọ ọmọdé ọmọ ọmọ gẹ́gẹ́ bí ni'ma min Allah ìdẹ̀ra àtọ̀dọ̀ ọba wa ẹni tọ́lọ́ subhanahu wa ta'ala tó bá jẹ́ kọ́tà ìdẹ̀ra yìí mà gbogbo ìgbàlẹ̀ máa rí ipa rẹ̀ lárẹ̀ yóò máa bá orí pa ìdẹ̀ra yìí nínú ọkẹ́ yóò sì máa rí ọmọ bí ìdùnnú yóò rí gẹ́gẹ́ bí ohun tí ọjọ́ ohun tí alábàṣeré tí ó sì tó tó gbàtí ọba rí ọmọ béèrè wọn olókùwà nínú sísí aṣíwájú ẹ̀dá. wọ́n ní jọ́ kan aṣọ́jú ẹ̀dánù hadisi tí àbú òré rágbà wá ọlọ́nà fi jáde ìlà súnkì bá ní kọ ìnàkà ọlọ sí ọjà kan tó jẹ́ ti àwọn bà ní kọ ìnàkà ọlọ sọ́jà yìí Rasul sallallahu alayhi wa ó lọ sínú mọ́sálásí ó jókòó níbẹ̀ ìgbà táwọn ẹbí jókòó bó ṣe ń jókòó sára rẹ̀ lélẹ̀ ní sí ń rántí ọmọ ọmọ ẹ̀ ọwọ́ ń béèrè pé àìnà làkà làkà òun kọ́ nígbà tí èèyàn sọ sọ̀yàn ní òkì níjọ́ náà Hassan

ngbà òtù báyìí tí wọ́n ní Allahumma rí ọba mi ò inú òhìbù mo nífẹ̀ẹ́ ọmọ yìí fàáhìbà rí ọlọ́wọ́ ọba mi bá nífẹ̀ẹ́ wàáhìbà man yuhibbu gbogbo ẹni ọba tó fẹ́ràn ọmọ yìí ìyọ́ ọlọ́mọ fẹ́rẹ̀ ẹ̀kọ́ ni o abákéèsì jíjẹjọ náà àdúrà ní í ṣe fáwọn ọmọ torí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi àti ẹ́ dájá wọ́n bí èpè t'i mẹ́lò mí lẹ́nu bá yanu bá ìpè náà mọ̀ fàwọn ọmọ tẹ́ kọ̀dá dọ́wà ni a máa ṣe ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ òun la sọ́jú ẹ̀dá òun ló wù fún hasan Abu Hurairah àkọ́gbà dìsì yíwá onímọ̀ọ́ra hasana láti jọ́nà gbogbo àti mo bá pàdé Hassan ilà fàdọ̀ fi àyè ni ní omi máa ń dùn débi pé omi jẹ́ máa ń jáde lójú mi ànábì fẹ́ràn ọmọdé púpọ̀ ó fi wàánù ṣe sí ẹ̀ ẹni ọlọ́run bá kádàrá tọgbà ọmọ kékeré lọ́wọ́ ẹ̀ ànábì máa fún ọ ní ròdùnú àlùjẹ́nà níbi tó fẹ́ràn ọmọdédé nínú àdísì tí ìyàwó Àìṣà gbà wá Ummul Mu'minin kọlọmbà ní yọnu sí ó ní wọ́n pè aṣọ́jú ẹ̀dá lọ síbi jẹ̀nẹ́sà ọmọdé kanú àwọn ìran àṣọ ó ní mo wá sọ fún Ànábì pé ya Rasulullah ó ní wọ́n sọ bá náà pé òjísí ọlọ́run túbà ní hádọ́ sùúrù mí náà sọ kuma rí jẹ́nà ìbùkún mà ní fún ọmọ yìí ó ti wà nípò ẹni tí ọmọ fò nínú àlìjẹ́nà ìkan ọdẹ kan nínú ẹyẹ àlìjẹ́nà lámúyà àmẹ́lì sùwà ọmọ tí ò gbélé ayé rẹ̀ ṣe bírí te lámú yòdùríkù bí ti ẹ̀ ṣe nítorí pọ́ ọmọ aláàrẹ́bí wa ń sọ fún mi pé àwọn obìnrin jáde kẹyà Aisha èyí tó ń wí tó jù bẹ́ẹ̀ lọ́gán bẹ̀ torí pé ní lọ́ọ̀ alákalẹ̀ ìjẹ́nà àhàlà ọlọ́run ti dẹ́ni tí ó wà lìjẹ́nà ń jó ti dá lìjẹ́nà ó ti bẹ̀rù ẹ̀ fún mú fi وخلق للنار أهلا خلقها ọlọ́run sì dáná ọdáwọ̀ tí ọwọ́ tí ọlọ́mọjáwọ̀ náà nígbà ti wà nù bèbè tó ti wà nù bèbè ni ó ti bí ọ̀rọ̀ rẹ̀ ọjà sí. ànábi wá orí nínú àti lórí fi sọ̀rọ̀ ثم آيا ومن يعمل مثقال ذرة خيرا يرى من طبعا وكالكم يوم شيء bá ti dáadáa ọ̀pá dáadáa níwájú ọlọ́run fún ìsìnkejì náà ìyọba wájú ẹ̀. òun ni bàtí rọ̀súlù ní òun rí àwọn ọkùnrin méjì kan tí wọ́n wá bá wọn wọ́n sì bá ń lọ́wọ́ mú fàkàràjáàlì ilẹ̀ àrùdì mọ̀kọ́dàsá wọ́n mú mi lọ sílẹ̀ kudus àdéhùn yẹn jágun gan ìyàdá ti tó ti sọ pé òun rí ọkùnrin kan nígbà táwọn lọ ń da dùbúlẹ̀ wọ́n fi páàrí ẹ̀ ni wọ́n fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ wọ́n gbó kankan lọ gbókúta wọ́n jẹ́ ọmọ lórí. bókútà bá ti gbirigbiri wọ́n tún lọ gbé ńgbà wọ́n bá dé orí tí wọ́n ti wín yóò tún sọdún padà wọ́n tún fọ́mà wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ olóhùn wá béèrè pé a ah, èwo ló wá rí i wọ́n náà sọ fún ìsọ̀lì má so ó sì rí nǹkan kan ọlọ́run tún rí ẹnìkan tí wọ́n dá dùbúlẹ̀ tí wọ́n fi akọ́rọ́ wọ́n fi ń kọ ní ẹnu wọ́n yá dé díẹ̀ wọ́n bá ti ya tẹ̀gbẹ́ ọ̀tún tí wọ́n yí títò ti fi hàn tó fàyà tí wọ́n dá padà sí tọ̀tún tọ̀tún ti jí wọ́n wá ń fàyà bẹ́ẹ̀ títí òun lè kí ló tó máa kìkì náà ọkùnrin àti obìnrin ní àwọn àmbẹ́ tí wọ́n pariwo oró ló wá mẹ́rẹ̀ pé kí àdán orí wọn lóhun máa sọ ohun èrí ìdàkà ọláwọn tún rìn àwọn rí arákùnrin kan wà ní odò ọyọ ní síta ẹnìkan wà ń ta ohun tí wọ́n tún padà ní odò yóò tún yọrí wọ́n tún máa sọ̀kúta sí lẹ́nu kẹ́kẹ́ alẹ́ yìí iná ló wọ́n máa so òun èrí kankan. aláwọ̀ tún lọ àwọn rí ọkùnrin kan ìlàjì ara ẹ̀ ṣe rí ìlàjì òun ò tí ì rí kankan àdéhùn yẹn lọ bẹ́ẹ̀ tó fi débi èyí tá a fẹ́ lò látara ọ̀rọ̀ àwọn ọmọdé sí ànábì wá ń lọ àmàlẹ́kà méjì wá ń sọ fún èrí bá sọ làkùtù à ń lọ bẹ́ẹ̀ ráwùdọ́tún kàtàrà àrí ọgbà bàtà tútù kan fàyídà fi àṣẹjára tó ní àhùrìmà igi ńlá kan bẹ́ẹ̀ wàyídà ṣe ìhùn fi àtìlíà àwọn bá àgbàlagbà kan níbẹ̀ haúlà òṣèbùyà táwọn ọmọ kéékèèké tí wọ́n rọ kiri rẹ̀ إلى أن ṣàgbéni kẹ́lẹ́ ń bá bọ̀ tẹ́lẹ̀ àdábìnrin tó fi aṣọ fún àwọn méjèèjì tẹ́ mú orí pé ìnákùnmá tọwọ́ tùmáà ní múdù lẹ́yìnlá tí mi ní àmàrọ̀ ẹ̀yìn gbogbo ohun tí mo fojú rí yẹn fún mi náà wọ́n ọkùnrin èyí tí wọ́n dá dùbúlẹ̀ tẹ́ ń wí lókùta lórí wọ́n ní sọ ọ̀rọ̀ àwọn eléyẹ àwọn tí ọmọ kùránù nù àti ní kò fi sàǹfà nípa àwọn èèyàn lọ́sàn òun gan òló lóru fún rẹ̀ òkúta ni wọ́n èé wí nǹkan tó ẹni èyí tí wọ́n ń fa kọ́rọ́ fà lẹ́nu ya lórí òkúrọ́ nù àwọn òkúrọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n wà nù ada lọ́kùnrin lóbìnrin wò síná ń wọn àwọn sì nánú ìjìyà tí a nù tàbí kálukú ọmọ ẹsẹ̀ tó wù ọ bụ ni ọmọ ẹsẹ̀ àlùfírùlà yabla dáadé ègbó dáadáa kò sí dáadáa dáadáa ni dáadáa ó máa jẹ́ wàzámùlà yóò sà ìsíkàlùkù wá sí ṣe wọ́n ìgbà tí ẹ̀ ó wà lákọọ́lẹ̀ láyò sà wàjẹ̀yánu láyàmú ẹni tí ó sì fi ẹ́ńgbèsè gbogbo sáàṣe ọba tí èkú ni ẹgbẹ́ tí ìjọba mẹ́láàrin àti èèyàn tí wọ́n lè ọkọ̀ ọmọ ìjọba kú ẹni tó kú lè bẹ́ẹ̀ kẹ́ náà ló ti kú ṣùgbọ́n ìtawà ń ṣe ẹni tí ó fi wá èébú èébú ọlọ́ni o ẹni èyí tí wá ń yanú sókúta ń kọ́ àà wọ́n lé léhùn tí ó rí ìbánu ọlọ́lẹ́ bá ti sọ fún iláyé gbogbo tí ń jẹ ìbáyé yá kò lónà fíbùtú ní himu náà ẹ òkúta náà ni ó ń sọ sí lẹ́nu bó ṣe ń jẹ sí báláyé máa jẹ́ náà bí wọ́n máa jẹ́ lókúta náà lọ́wọ́ kálukú wa tọ́lọ́wọ́ bá kú sọ wádà láádàá pé táà ń sọra pàtàkì ẹ̀ jẹ́ nǹkan láti ló nǹkan bọ́nu lóhùn míì èmi tọ́lọ̀ fi rìbá kójọ ọlọ́run ló bàbá mọ kẹkẹ tó jẹ páyà nìkan la gbọ́ yé lọ́ba kọ́ra lọ́ka àbá àgbà kùránù gbọ́ mọ́ni ọlọ́ni yá mu hakùn lọ́wọ́ rìbá gbogbo ń tẹ́ ẹ bá fi sokúndogójì gbà ọlọ́ni mi ọlọ́wọ́ parẹ́ àdéhùn ni bí ọ̀parẹ́ lójú onítàn yọ ọ̀parẹ́ lẹ́yìn èmi gbẹ́júmọ̀ àwọn tí wọ́n máa ń gbèlé kò sí tó mọ ọmọ bàbá kan lọ́gbẹ́ ládùúgbò wa ìjẹta ní ọgbàjúmọ̀ gan bá ti dákọ̀ ẹ̀rù kò wọ́n sì ní nǹkan láyé wọ́n tó kú ọ̀sẹ̀ kó èmi ò mórí pa wọn mọ́ nìsín ní mórí pa wọn. lọ́rí gbogbo ń tẹ́ èèyàn bá pè lé kójọ ọlọ́run wọ̀ ọlọ́run parẹ́. ẹ bá lè ti àti sin ìrònú ara ẹ wò tọ́lọ́njọ́ dà mọ̀ pé àtúbọ̀tán tó wọ́n ọlọ́run bá ti ní ọ̀dọ́ ọ̀dá ọjà wọ́n mẹ́ẹ̀. lọ́wọ́ sànú wa o. ọlọ́run ní jìyà tó wọ́n jẹ elélénu ẹni mórí bọ́ọ̀nù ẹnu wa wọn o mọ́ ọ̀fẹ́ bọ́ọ̀bẹ̀ wọn ti sọ ọmọ ní wọ́n bá gbó lóṣù jẹ́ bọ́ọ̀dà máa ń sáńkì líle ọ̀sà lọ gbà mẹ́ èyí ò sì tó fúyẹ́ tí ọ̀bájọ́ ìrìnà lọ́fọ́ ara ẹ̀ lọ gba èlé torí tó fẹ́ dà tí wọ́n bá fẹ́ sọ ìyẹn dà yọ sọ ìyẹn dà ẹnìkan bẹ láyé lónìí tí wọ́n bá ń tọ́ka ń rẹ tọ́lọ́ ń ọlọ́run sì ní kí àbá náà tarẹ̀ ọlọ́run ló kó jẹ́ nǹkan ń sì torí pé ó bí léèrè òfin ẹ̀sìn ó sì sọ bí rí fún un. ó ti bẹ́ẹ̀ lè àbá léèrè tó ń wò pé ah, lọ gba ìwé yìí ah, àwọn ọjọ́ máa ń rí ọlọ́run mọ̀ ní aago mi tó lè gbà sí náà orí ọlọ́run sì padà sí fún ó sì fún gẹ́gẹ́ ìkìdọ̀ ọ̀nà rìbá náà fi ń jẹ́ ọ̀nà náà máa tọ́lọ́run bá ti ayé tá a mú lé ayé ọlọ́ba lájẹ ní ọwọ́ méjì ló ní ọmọ yìí àjọ ọwọ́ tó dá ọwọ́ méjì ọlọ́fà ọwọ́ méjì ó sì ń dájọ ọwọ́ mẹ́rin ọwọ́ wo lè sán ọba tó sì dá ọkọ ọlọ́wọ́ mélòó ó bọ́ ọlọ́wọ́ méjì nígbà ó sì máa wọ àjọ ọwọ́ ọwọ́ mẹ́rin ni. ara wọ̀ bí ayé náà ní ìtọ́lọ̀mbá lájẹ̀ mẹ́ lájẹ̀ ó sọ kùsà sí ọ lẹ́nu ọwá ní wà orí àgbàkọ́ lábẹ́ di Ibrahim adẹ́bí Ibrahim nù wà á mọ̀ síbúyá mi lẹ́bí ra'ayi àwọn ọmọ kéékèèké tó rí pẹ̀lú ẹ̀ àwùládùn náà àwọn ọmọ àwọn ọmọ àwọn èèyàn nù àwọn ọmọ kéékèèké kíyèsí o ó rí padà bí ó sọ pé àwọn ọmọ àwọn mùsùlùmí nù ọlọ́mọ àwọn èèyàn nù nínú àdísì mi yí lójú pé tó fi dáàkọ ọmọ àwọn èèyàn tí ó fi pa àwọn mùsùlùmí nípa ọmọ kẹfìrí náà bẹ́ẹ̀ kiri ká láwọn ọmọ kéékèèké ní àlìjánà lórí òkè lọ́lọ́wọ́ máa fi á sí wàsára ta àti àyàrò tó wọ́n ilẹ̀ àbá ìhìn ẹni tí ó máa tọ́jú wọn bẹ̀ àlìjánà òun lànàbí Ibrahim àti Sára ẹgbẹ́ ìbàbá náà máa sọ tó bá kú ti lọ lé wà Ibrahim ọmọ ọmọ ike tọ́lọ̀ bá gbà ọkọ̀ ti lọ fọkànbalẹ̀ ọmọ ti lọ lé ike púrẹ́mà àdéhìsì náà ni wọ́n ń tú ànábì Ibrahim àti Sára àwọn ni wọ́n máa tọ́jú wọ́n máa tọ́jú wọn títí tí bàbá bá dé tàbí àtìyá tí wọ́n bá jọ máa àlìjánà wọ́n wà dá padà fún ọmọ yín tá à ń bá yín tọ́jú nù lọ́jọ́ àlìkíámà. Anas wá bànábì léèrè àwọn tó bá wájọ́ máa kèfèrè inú wọn kọ́ tí bàbá tí wọn ò sì làlìjánà tí Ibrahim sì ń tọ́jú wọn lálìjánà tí òun ò rí bàbá tí wọn tí wọ́n dé ọlọ́sàánú wa anábìnrin àti fáwọn mùsùlùmí kádàm àlìjánà gbogbo àwọn tọ́lọ̀ bá wá ní ọwà lálìjánà múmi nínú wọ́n wà pín àwọn ọmọ kèfèrè fún tí wọ́n máa ṣe fídímà wọn. tá a bá débẹ̀ ni wípé ọ̀rọ̀ ìtọ́jú ọmọdé òun la bá débẹ̀ ẹ̀sìn pàtàkì ẹ̀ ànábì sì máa ṣe dáadáa sí wọn kódà a máa fi wọ́n jókòó tàwọn àgbàlagbà kì í fọwọ́ rọ́ wọn ọmọ kéékèèké sẹ́yìn ó jókòó táwọn àgbà ẹnu ìtagbà àwọn ọba àpárá àwọn ọba kárìkan ni wọn nígbà fún wa. ráwọn àgbẹ̀ kéèké láwọn ogun tí wọ́n jà aráwọn méjèèjì láàfẹ́ bá wọn lọ anábí ò tó sọ pé rá wọn ò ní lọ èdè tó ogun lọ àtìrí nǹkan míì tí wọ́n béèrè pẹ́kù gba àgbà ọ̀má ibi ilé àwọn ọmọ kéékèèké jìnnà ànábì máa kó wọn mọ́ra pẹ̀lú àwọn àgbàlagbà náà àdìsí túmọ̀ àwúyà búnú tó gbà wá látọ̀dọ̀ bàbá ẹ̀ oníkáyánà nàbí sallallahu alayhi wa sallam idha jalasa yajlisu ilayhi nafaru min ashabihi bára bí bá jókòó fáwọn jàmá rẹ̀ àwọn fàábé rẹ̀ wà pẹ̀lú ẹ̀ ọlọ́kùnrin kan ó jókòó ti ànábì ńjọ́ kan yàtí ìhìmìn khalfi zárẹ̀

ọmọ ń pàtàkì wọn ọjọ́ kan Ànábì jókòó pẹ̀lú àwọn sàhábà wọ́n wá gbé nǹkan múmu kan wá fún bóyá bí wàrà tàbómi fàṣàrùbà mínú Ànábì mú wà á yà mí ní gúlámù asghar al-qawl ọmọ ẹni tó jókòó lápá ọ̀tún ẹ̀ ọmọ kékeré lápá àlàáfíà àwọn àgbààgbà náà wà ń bẹ̀ ẹ̀wọ̀n bí ànábì máa ń fún kálukú lọ́wọ́ rẹ̀ rí kò wípé nítorí pọ́mọ eke lọ́wà ní ọwọ́ ọ̀tún ọmọ kàkún ẹ̀ńbàtì wà lọ́wọ́ ọ̀tún ló ní àkọ́kọ́ ọ̀pin ju ẹni tó wà lọ́wọ́ òsì lọ ọmọ eke ló sì wà lọ́wọ́ ọ̀tún sàgbé ọ̀yẹ́ kọ́ kàkún pé ọmọ eke ni wọ àgbà ànábì wá dojúkọ ọmọ eke pé yágúláà ìwé ọmọ kékeré yìí àtàzánàlí ànùkù tíyàwó àṣìyà sọ́ọ̀rì ọ̀ǹda kí n kọ́kọ́ gbé ìdímọ̀ òmù yìí fún àwọn àgbàná torí wọ́n lọ wà lọ́wọ́ ọ̀tún àkọ́kọ́ ah, ọmọ ìwọ́n sọ bá rẹ̀ bí pé mọ́ kúntù lè kú síra bí fọ́dùlì ya rasulullah ìtọ́lọ́ ń bá fi dá mi lọ́lá látọ̀dọ̀ rí ànábì ilé yọ̀dá rẹ̀ lẹ́nu kàtà ọ bụ ìdálọ́lọ́ ọlọ́nu ó lè mi ní kọ̀ọ̀kan fẹnu kó igbá tó fi mú omi àwọn àgbẹ̀ fóńgbà ilé bá mú tán nítò wá mú ìtọ́lọ́ fi dá mi lọ́lá látọ̀dọ̀ rẹ̀ fa àtọ́ ìyá ànábì bá gbé fún ó gbé fún ó ń bó ṣe máa ń fún kálukú lọ́wọ́ ẹ̀ òun èyí pọ̀ ọmọdé lẹ́nìkan wọ́n ní ń jọkọ̀ ń lọ amẹ́sùlọ́gbà ní ṣe lé yẹn wá onímọ̀ra alágúnimán ọba wọn méjèèké ọba wọn pàdé ọba wọn lọ́nà fasalima ọ̀pọ̀ ọmọdé ni wọ́n salamasiyan salamu alaykum salamasiyan ẹ̀kọ́ náà ni àgbà salamasiyan ọ̀gá ojú ìdáhùn láà pé ọmọ èké ìnira gan sálámà jẹ́ sọ lómi pé òun dákun ìtumọ̀ onúrò gan ju ọjọ́ ọ̀rọ̀ sálámà lẹ́kùn lọ ní lásìkò yìí àwọn ọmọdé nìyẹn ànábì sálámà sí wọn. Anas bin Malik nínú àgbàwẹ́ ó ní ànábì sọ asala ọwọ́ abami ana adàbùmá zulman ń bá wọn ọmọ kéékèèké sílé tọrọ nígbà anábì dé fasálàmà àlẹ́yìnà olọ́kọ́ sálámà sí gbogbo wa bàbá asani ilà hájà ọwọ́ ara mi sẹ́kà fàbẹ́tù àlà ummi èyí tètè lọ padà bá ìyá mi ṣùgbọ́n gbà mo dé ìyá wa ń bi mí léèrè pé má habasak kí ló mú ọpẹ́ ìrẹ́ anas kóòtù ó ní mo wá sọ fún wípé bàá sani rasulullahi sallallahu alayhi wa sallam lè hájà àdábìrán mi ní bùkátà kan ìyàwó ọmọ léèrè pé má hajjatu kí ni sáàdábìrán kọ́ntù ó máa sọ fún ìyá mi pé ìlà àṣírùn ìtànàbìrán mi òun lọ́rán mi ó ti dà sí láàrin mi àti ẹ̀ ẹ̀wọ̀n tó lọ́lẹ́kọ̀ọ́ torí Rasulullah wọn náà kẹ́kọ̀ọ́ ń bẹ ìwọ ọmọ tí ọmọ ránṣẹ́ gbogbo tí ọrúṣẹ́ tí ọlọ́lọ́mọ tó lé òfin ọ̀hàn ẹlẹ́kọ̀ọ́ bá rán sí ọ ọfọ̀ kàtà ọ̀nà bẹ́ẹ̀ náà làwa náà a ti dàgbà ẹni ọlọ́run bá ṣe ní àbúrò tó ṣe ní ẹni ré ìgbà àyà rẹ̀ gbọ́dọ̀ lè gba àṣírí sùdúrù lẹ àbúrọ́r kùbúrù lẹ àsìrà sùdúrù lẹ àbúrọ́r kùbúrù lẹ àsìrà ẹni ọlọ́run bá tilẹ̀ nílé ọmọ ọmọ tí ń fàṣírí sí lọ sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà bá ti ń wí fún ọtá òtítù gbogbo èèyàn ní ọgbọ ọdà ẹbá tí ẹtún ẹjọ tó dáa tó lè máa sọ fún yàn pé ó ní máa sọ fún yàn wọn nìkan ó ní máa sọ fún un. Ah, ọ̀dọ̀wọ̀ wa o olówó sọ bẹ́ẹ̀ fánà fún ìyá òun nípa sí nínú ìyá náà tó jẹ́ lẹ́kọ̀ọ́ kọ́ọ̀lá tí lóun náà sọ fún orílẹ̀ àtọ̀ hadithana lè sirri rasulillahi ahadan wọ́n torí tí wọ́n wà òun ní tajassus ìsámọ̀ ọ̀tọ̀ pínpín ìmọ̀fẹ́ mọ̀ tí lọ lé ó lé tí lọ́kàn lọ́kàn ó ní fúnra rẹ̀ tó sì ní gbogbo ẹ̀dá tí pásá àfẹ́ mọ́ mọ́ tí lọ lọ́dọ̀ ẹni kejì ó lè gbádùn ó lè gbádùn ẹbá ti sọ fún ọ̀fẹ́ tó wọ́n kí ló fẹ́ mọ́ fòrò àti lọ́kàn ìtọ́lọ́wọ́ ọ̀bá fi hàn tí ẹ tọ́dọ́ tí ẹ dán tó ń bá kiri gan òtún ọba yìí onímọ̀ sàṣírí ànábì fẹ́ni kankan sallallahu alaihi wa gbogbo àwọn kan wọ̀nyí jú wa níwèé bánàbí ṣe rí àwọn ọmọ èkèké táwọn náà ti gba rírè mo fi máa sọ lọ́pọ̀ bá ń kí ànábì pẹ̀lú bó ṣe tọ́jú wọn kákí àwọn ọmọ náà kákí wọn sallallahu alaihi wa tí ọlọ́run ọlọ́run a máa tẹ̀síwájú bí àwọn ọmọdé wọn ṣe bá nàbí ló gbà lọ́rọ̀ sólù náà ṣe bá wọn gbé kí àwa náà lè tara ìkẹ́kọ̀ọ́ nítorí pé èèyàn bá ń wopò torílẹ̀-èdè yìí wà lónìí bọ́lọ́wọ́ ọ̀bá tún àwọn ọmọ kéékèèké tí wọ́n tẹ̀ ń ti dé ṣe bóyá lórílẹ̀-èdè yìí lè látúnṣe tọ́lọ́wọ́ ọ̀bá ṣàtúnṣe àwọn kéékèèké tá ẹ̀jẹ̀ ń bí gbogbo àwọn tá a ti dàgbà àdàbà ní ìbàjẹ́ ìlànà rahimallah àfẹnulọ́ bá máa máa kẹ́ ológun gbẹni ó ti dàgbà lórílẹ̀-èdè yìí inú ìbàjẹ́ náà dàgbà sí ẹ máa wo ogun sáà ń gbọ́ ẹ máa wo alájọ ń gbọ́ máa wo ogun sáà wọ́n ò sì tí wú kankan nínú tí mẹ́ ẹgbọ́n sọ pé wọ́n wù tẹ́ wá fẹ́ wù tẹ́ tí gbogbo àti ẹ̀mú ẹ̀ mùsùlùmí mẹ́nu wọn tí wọ́n nílé mọ́mù tí wọ́n ń gbọ́ sí ẹni ó jẹ́ kiri yóò fẹ́nu wọn tí lọ sọ́rọ̀ tí ń tọ́kẹjọ́ kẹjọ́ tí ń gbọ́ sí sí máa dáàlì kọ̀sàvà ní títí torí pàwàtà ń wí àwí kété torí tọ́lọ́ torí tí kálùkù náà jẹ́ ìlóbìdìlẹ̀ mọ́mù mọ́sáàfí lè dàbà sọ́ọ̀bì kété ti torí káwọn èèyàn ó lè ní ìpadà ọ̀rọ̀ tí ń jáde lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí kèé sọ̀rọ̀ tí tinú ọkàn jáde ọ̀rọ̀ orí ahá ni bọ́bá ti jọ́rọ̀ orí ahán kò lè kọjá etí gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá ń fi orí ahán sọ ká kí ni etí àwọn tí ń bọ̀ bó ṣe wà káàkiri nìyẹn tí wọn bá sí ìwú débẹ̀ bóyá lórílẹ̀-èdè yìí lè láyé padà àfitọ́lọ́ ọmọ ọba ní tọ́ba kẹwàá ọba sàwọn a ti gòkè àgbà yìí na lákòókò rí yẹn àbá rí gbogbo ó lé kan àwọn tí lọ padà tí wọ́n wá rí nǹkan jẹ náà fi takú ọ̀hún ojoojúmọ́ ní akọjú Òṣogbo wọ́n wálé kò sí nǹkan àdíjọ́ kakó tó kò lẹ́kọ̀ọ́ ọlọ ọlọ ọbọ̀ àwa náà sí nǹkan àtàrà wa fún mi ọlọ́wọ́ òsì fẹ́ ọlọ́wọ́ fẹ́ tí òun náà rí mú ní masalasi lórí mú sọ́ọ̀sì ìmáàmù náà ta ní efcc yóò dọ́dọ̀ wọn ìtàgé lè olè gbogbo àgbẹ̀sẹ̀ kó jọ ẹ̀wọ́ bí ǹdí ò mú owó ojú bọ́ọ̀dù kó ṣe é jábọ̀ oṣù kìíní láwa yìí oṣù fẹ́ tán oṣù kejìlá lówó kálukú yìí ti tán kí ló ń fi lè tètè ìjábọ̀ fún wa ní ìdásíkò yìí ọyẹ EFCC ọyẹ ó dé mọ́sáàtì kọ́mọ̀ náà èyí ò ní kọ́ òfin rọ́dọ̀ òfin yí padà tí wọ́n bá wú láti ọ̀dọ̀ kálukú wa tí wọ́n sì dọ́dọ̀ wa káwa náà fẹ̀mí tọ́lọ́hún ká fi tọ́ra wa sí kárántì ìjọ sírò tọ́lọ́wọ́ ó tún sírò EFCC ọba tó ga ju gbogbo ẹni tí ń ṣe sírò lọ yọgbà wọn náà lérè gbogbo jẹ́ngbà sọ dákò ìjọba padà ọlọ́wọ́ bá wọn náà ìjọba tí fún kí làwọn ọlọ́wọ́ bí kó tó ti jọ yẹn kálukú wa ló sì sírò ara wa kọ́bùlà yà ọmọ ẹ̀lẹ́sà òun la fi ń wo bóde rọ̀súlù ṣe lé bóòló ṣe lè àwùjọ tiẹ̀ tó fi dá tó báyẹn bóòló ṣe wọn bóòló ṣe tọ́jú wọn rírè láláàkẹ́ lórílẹ̀‐èdè yìí àjèrè ọkàn àjèrè ẹ̀mí ara nìkan ó láti mójútó à ń kan bọ́ bí omi ọlọ́gbọ́ ọ̀rọ̀rùn abọ́rọ̀dọ̀ alágbádá ẹ̀wùlà ń yí padà ààjì ọkàn ẹni pé ń bẹ̀rẹ̀ náà àwọn tọ́wọ́ ológun náà náà bá so ológun lẹ̀ tí ó tún wà gbádá a pé ọkọ̀ òyí padà ẹni ọwọ́ ẹ̀wù ológun tá

ọlọ́mọdé ọba jẹ́ àti ẹ̀dárí ń bẹ̀ ọlọ́mọba ní fọwọ́ tọ́ wọn lọ́kàn ní fọwọ́ wọn lọ́kàn jọba ìpínlẹ̀ wa ní fọwọ́ wọn lọ́kàn fọwọ́ wọn lẹ́mìí darí ẹ̀mí wọn sọ́dọ̀ rẹ jẹ́ wọ́n mọ̀ ọlọ́lọ́hùn o lè dúró tì ọ́ o sì máa lè sì fẹ́ rẹ yọ gbogbo tó yàtọ̀ sírí ọlọ́hùn yọpọ̀ òun ọkàn wọn ti lè yọpọ̀ òun ọkàn yàn àánú ọmọ ènìyàn wà lẹ́mìí ẹ̀ èèyàn ọba ti mọ ọlọ́run

tí wọ́n ní ìpìlẹ̀ dáadáa yìí mọ́jẹ́ máa padà sí aburú gbogbo orí tọ́lọ́ ń ṣe fún yín ọlọ́mọjẹ́ ọba jẹ́ ọlá àti tóbi ọlọ́run ọdọ́lọ́ gbogbo àwa sàmàrí ìjàmá wa lápapọ̀ ìdájọ́ ń ṣe báádà nínú léèsì yìí adó ọlọ́mọ fi mẹ́rin kọ̀ọ̀kan wá gbé o gbogbo tó ṣe mẹ́rin kọ̀ọ̀kan tí ń dùn máa nú ọlọ́mọjẹ́ àtàrẹ kànbànújẹ́ mọ́ èyí tó sì kù díẹ̀ díẹ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wá pàlẹ́ ṣàtúnṣe ẹ̀ ọlọ́run tó ti wá ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tí àjọ ma nítorí àwọn tá a tún bí fún àwọn bàbá náà gbẹ̀nà wà nílé ẹ̀kọ́ ti ké ó ní tìwé ní ìkọ́sẹ́ ní lọ́njẹ́ kẹ́ ṣàṣeyọrí dáadáa o lọ́njẹ́ ṣàyẹ̀rọ àṣeyọrí rẹ o ọ̀la àti tóbi ọlọ́ngbọ́n ẹ̀yà wa ṣàdúrà fún àpadàṣà búrò nítòsí o ọlọ́ba ni yóò sì yín tí màá tò ní màá sì láti máa fún wa ọ̀la àti tóbi ọlọ́run àná ọlọ́njọ́ ọmọ abẹ́nìkọ̀ọ̀kan wa gbé ọlọ́run yọ́nú sí wa ọ̀la láìláìláìlá àbẹ̀lọ́wọ́ fún gba tọ́wà lẹ́yìn odi ọlọ́run má jẹ́ máa padà sí aburú bá ní máa kíyè sí yín o ọlọ́run bá ní máa dáàbò bò yín iṣẹ́ yín ọlọ́run sí àti èrè àtújú owó ọlọ́run jẹ́ máa rí mú ọlá àti tóbi ọlọ́run